alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi ja'ala rasulana muhammadan kudwatan hasanatan fil afuwi wasafa ọba tí yóò ṣe anabiwa muhammad ní àpèjúwe dáadáa fún wa nínú ìwà àforíjì ìwà mójúkúò ọba tó gbé anabi kalẹ̀ fún wa yìí kálí máa kọ́sí rẹ̀ yóò dá ká dúpẹ́ fọlọ́wọ́ alayhi wa ala alihi wa sahabihi àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kọ́bà nẹ́bùwà Muhammad kó sì bá wọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níta afẹ́ fi bá ní sọ̀rọ̀ lẹ́ni òun náà ni afúwòwò wọ̀sọ́fọ̀ òhò sallallahu alayhi wa sallam àmójúkò anẹ́bùwà Muhammad lérí gbogbo àwọn èèyàn tí wọ́n bá sàbòrú sí tí wọ́n ṣẹ̀ ànábì àmà mójúkò níta ń pè ní àmójúkú òun náà ni kéèyàn ó fi ẹ̀san gbígbà lẹ̀ lásìkò téèyàn lágbára ẹni sẹ́ni kéèyàn wá lágbára àti gbẹ̀san kéèyàn wá yọ̀ǹda ẹ̀ kéèyàn fẹ̀ríjì kéèyàn mójúkú fún wa huwa khuluqun azim ìwà dáadáa ni ìwà tó tóbi ni tọ́lọ́wọ́n bá aláàfin jíǹkí ànábì ọlọ́run fi kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló dé ò ní rí bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run bá rẹ̀ adabahu wa alamahu wa amarahu bil afu ọlọ́run kan lẹ́kọ̀ọ́ ọlọ́run bá sì gbé kalẹ̀ lápẹ̀jú rẹ̀ dáadáa ọ̀pọ̀ aláṣẹ ọlọ́run sọ fún anábì pé a'udhu billahi minash shaitani rajim khudhil afwa wa'mur bil urfi wa'rid 'anil jahilin ọlọ́run bá ní rẹ̀ Muhammad máa sàmójúkò fáwọn èèyàn lọ́lẹ̀ má mójúkò níṣẹ́ kó sàmà mójúkò sàmà sàmójúkò fáwọn èèyàn tó bá sí àwọn tó sàbúrú sí ọ máa pàṣẹ dáadáa kó o sì kúrò lọ́dọ̀ àwọn aláìmọ̀kan wọ́n àròdì anil jahilin àwọn aláìmọ̀kan tí wọ́n yẹ sàmójúkò àwọn aláìmọ̀kan tí wọ́n máa ń gbẹ̀san àwọn aláìmọ̀kan tí wọ́n yẹ pàṣẹ dáadáa má bá wọn jòkó má tẹ̀lé wọn suratul A'raf Quran seven aya one ninety nine ọlọ́run ti ń pàṣẹ bẹ́ẹ̀ fà nàbì aya yìí nígbà tó sọ̀kalẹ̀ anabi wa ń bi jìbìrìlù pé kí ni ọlọ́run gbà lérò pẹ̀lú aya náà jìbìrìlù ní di ń bi ọlọ́run ọba nítorí ọlọ́run bá sọ yín wàá sọ fún ọ padà nígbà Jibrilu dé ó ní yá Muhammad ó ní wa Muhammad inna Allaha ya'muruka an tasila man qata'aka nítorí àwọn bá ń bá ọ sọ ni pé gbogbo ẹbí tó bá ti sá fún ìwọ má sá fún wọn gbogbo ẹbí tó ti kọ̀ ọ́ lẹ̀ ìwọ má kọ̀ wọ́n lẹ̀ má fi aburú saburú wà tó ọtí man harramak gbogbo ẹni tí ọba sì fún ọ ẹ níjọ́ tí wọ́n bá ní ìwọ máa fún wọ́n ta àfú man gbogbo ẹni tó sàbòsí fún ọ tó ṣàìdá sí ọ tí agbára rẹ wá kákọ́ sàbòsí fún padà àbí kọ́ gbẹ̀san sàmójúkò fún nínú àwọn àpèjúwe àmójúkò ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n là màkùnrin gbọ́ lọ́n gbé ànábì dìde ọlọ́n gbé dìde láàrin àwọn aláìmọ̀kan ànábì ní ká máa sìn gímá ká sì máa wàrà lọ́wọ́ pẹ̀lú òsàmá ọlọ́run àlá ní ká máa sìn ká máa wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ wọ́n bá dìde ogun wọ́n máa bú wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ wọ́n máa fi sí yẹ̀yẹ́ nígbà míì wọ́n máa lẹ̀ lóko ànábì wá jòkó níjọ́ kan anábì jókòó ní ibi àpáta ńlá kan màláìka ti ń sọ àpáta yẹn ó wá sọ fún anábì wípé jìbìrì ló ń sọ fún mi nísìnyí wípé ọlọ́run ọba ń sọ fún wa wípé ká béèrè lọ́wọ́ rẹ̀ wípé irú ìyàwó ló fẹ́ ká fi jì àwọn tí wọ́n ń ṣọ̀tá rẹ̀ irú ìyàwó ló fẹ́ ká fi jẹ wọ́n ìṣíta tó bá fẹ́ àní ó tún bẹ kọ́ àríhìn àṣẹbẹ́yìn kí n pa àpáta méjì papọ̀ àpáta tó wà níbẹ̀rẹ̀ ìlú àtèyí tó wà níparí ìlú kí n sún méjèèjì mọ́ra wọn gbogbo ilé àtàwọn tó wà mẹ́rin náà àwọn ọ̀tá nínú gbogbo àwọn tí wọ́n gbà fún ọ kí gbogbo wọn kí wọ́n sì parẹ́ papọ̀ má pàtà náà kí gbogbo wọn sì parẹ́ láàrin àpàtà méjì náà anabi ni a ìfẹ́ bẹ́ẹ̀ báyìí àrìjù an yukhrij Allahu min aslabihim man ya'budillaha wahdahu la yushrik bihi shay'a mo fẹ́ kọ́ lọ́wọ́ bá a la kọ́ bá mú jáde nínú àwọn àrọ́mọdọ́mọ wọn tí wọ́n padà wàá mọ́ lọ́nlọ́kan tí wọ́n ní sẹ́bọ̀ pẹ̀lú wọ́n bá ti wá pa gbogbo wọn rẹ́ǹsì kò ní sáwọn àrọ́ ọmọdé ọmọ tí wọ́n padà máa sin lọ́mọ fi wọ́n lẹ̀ mo ṣàmójúkò fún wa ẹ̀ máa ya nínú ẹ̀sìn wa bá nàbí wa ṣe rí ni sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àpèjúwe àmójúkò ànábì tí máa ń ṣe fáwọn èèyàn ànábì wà lójú ogun kan pẹ̀lú àwọn ọ̀tá jẹ́jẹ́ ni máa ń jòkólẹ̀ àwọn ọ̀tá yìí náà ni wọ́n làwọn fẹ́ sàbúrò fún nígbà wá dìgbà àwọn ọ̀tá sá lọ ànábì àtàwọn sàhábà náà wọ́n wọ́n lè sinmi anabi wa sùn sábẹ́ igi kan nígbà anabi sùn sábẹ́ igi náà wọ́n pè nìkan ní gawrof ọmọ alhari gawrof yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ajagun ta nínú àwọn ajagun nínú àwọn èèyàn ńlá tí jagun ta láàrin àwọn kèfèrí ó sì ní ìdà tó mú lọ́wọ́ bí ṣe ń káàkiri lọ́ba rí ànábì lọ́ọ̀kan lábẹ́ igi ipe eléri wọn ló sùn lábẹ́ igi ẹni àwọn wáká òun ló sùn lábẹ́ igi à ènìyàn jáde láyé ló bá rìn díẹ̀díẹ̀ ló bá lọlé bá nàbì bó ṣe déwájú ànábì báyìí lànàbì bá tají ànábì wà nílẹ̀ òun dúró ó sì mú dà lọ́wọ́ ìdà tí géèyàn lé nílẹ̀ kan náà wọ́n wá ń bi ànábì pé má yàm náà òkà mi nì Muhammad ní ọwọ́ ti bà ọ́ lónìí ta ni ó gbọ́ ọ́ lẹ̀ lọ́wọ́ mi báyìí ànábì ní Allah ànábì ni ọlọ́run ọba Allah ni bí gáwọ́rọ̀ tó mo ṣe gbọ́ Allah báyìí lára rẹ̀ bá ń gbà ní dàbá bọ́ọ̀lẹ̀ bídà yẹn ṣe bọ́lẹ̀ lànàbì bá mu ànàbì mu dànà ànàbì wa ní ọ̀yà ìwọ náà ní ọ̀yà mọ́yìn yẹ̀mú náà òkà mi nì tani ó gbà wọn náà lẹ̀ lọ́wọ́ mi lẹ́ni tó fi ní jáde láyé pẹ̀lú dàtí mo mú lọ́wọ́ yìí gauros ó ní kún xeyra áxìrìn ó ní rànàbì ó lè yàn dáadáa ni wọ́n pè ọ́ bó ṣe mú ìdánlọ́wọ́ ó sì ṣe dáadáa sí mi ànàbì ni kí n ṣe dáadáa sí ọ ànàbì ni ọ̀yà máa wá lọ mo wá yọ̀ǹda rẹ̀ mo fẹ́rí jọ̀ bí sí lọ ní wẹ̀yìn bí sí lọ ní wẹ̀yìn pé ah, arákùnrin yìí ó lámojú kò tó tó báyìí èmi tí mo fẹ́ pa ọwọ́ rẹ̀ wá ba ìdà ọwọ́ yọ̀ǹda mi kí n máa lọ ńlọlẹ̀ ròyìn rẹ̀ fáwọn ará ilé nígbà wá dọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ ó ní jíì tó mi ní àyíǹde xeyìrì nas ó ní mo dé látọ̀dọ̀ ẹni tó da jù ní gbogbo àwọn ẹ̀dọ́ lọ́hùn tèmi ti ń rí láyé kò sí ní tó dáa tó anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àmójúkọ anábíwá muhammad sallam arábìnrin kan yahudiya ní ọ̀tá ẹ̀sìn ọ wá rí i pé bá anábì sí ń fi ìjọ kan ọlọ́run lélẹ̀ ń ní àwọn là bí anábì sí ń ka ìbàjẹ́ kò lẹ̀ ń ní àwọn là ọ wá ronú pé yín táwọn sì ni pé òun ọ̀lọ́lẹ̀ fi májèlé sínú oúnjẹ fún ni ọ wá bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ dákun ibo fẹ́ràn jù lára ẹran tí wọ́n bá pẹ̀ràn fún anábì ibo sábà máa ń jẹ tó fẹ́ràn jù wọ́n ní katifuha wọ́n ní èjìká rẹ̀ ni ọwọ́ alọ́lẹ̀ ra ẹran nítorí ànábì ọwọ́ kún ọwọ́ yọ èjìká ẹ̀ ọwọ́ bùmọ́jẹ̀dẹ̀ sínú ẹ̀ ọwọ́ yàn tó gbẹ tó dùn ọwọ́ alọ́lẹ̀ gbé fún ànábì onírẹ̀ ànábì ó ní mo bùn ẹ̀bùn ni ẹran yìí dáa pọ̀ ànábì bá gbẹ ẹran lọ́wọ́ ẹ̀ sanabi ò ní máa kọ̀kọ̀ àfi ntọ́lọ́mọba fi máa ànábì bá jáde bó ṣe ń jáde báyìí lẹ́ran sọ pé inú màsímọ́mọ́ èrè ànábì má jẹ mí o ìwọ ń bẹ lára mi o pọ́ìsì ń bẹ lára mi má jẹ mí o díẹ̀ ti bọ́ sínú ànábì ń bẹ̀ díẹ̀ ti bọ́ sínú ẹ̀ ànábì bá tu yókù dànù ànábì bá ju ẹran náà lẹ̀ ẹran sọ̀rọ̀ jama ànábì wa ní kan lọ lè parábìnrin náà wa wọ́n wá pè dé ànábì ní kí ló dé tó fi wá ṣe báyìí ah, ó lè àmàmà ṣe náà nítorí kálí bá pa ọ́ tọ́ba jó jìṣẹ́ ọlọ́run ọba àmọ́ bó níbi ní sèǹtọ́ wa mú ọ fi májèlé sínú ẹran fún mi láti pa mí nìyẹn ànábì ní ẹ̀fílẹ̀ ànábì ní ẹ̀fílẹ̀ ọkọ̀ dẹ̀ afa àníhà ànábì ní ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ nígbà ọlọ́run ti pa mí ní ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ ọmọ ya mi sọ ma pé ọlọ́run ti fa àwọn ọ̀tá rẹ̀ léwa náà lọ́wọ́ tó ti mọ̀ wọ́n wọ́n gbẹ̀sán wọ́n gbẹ̀sán wọ́n ti fẹ́ pa wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ṣé arákùnrin kan wọ́n pè ní lubaid àwọn kan ní labidi ni ọmọ àsọ́mì yahudi ni labidu yìí àbí lubaidu yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ológun ńlá láàrin àwọn yahudi àwọn yahudi wọ́n ràn wọ́n ní kọ́ bá wọn sàṣà nàbí ó sì rẹ́ nìkan nínú àwọn ọmọ kéékèèké ó ní kó lè mú irun ànábì tí máa ń já sílẹ̀ wá tánú bá yarun àwọn arun rẹ̀ kọ̀ọ̀kan máa ń jálẹ̀ wọ́n sì bá warun náà ó fi sínú yàrí wọ́n kì í bọnú igi ọ̀pẹ wọ́n lè jù sábẹ́ àpáta ara ọ̀hún fà wọ́n wá gbé síbi odò Zarwan ẹ̀rí mọ́ ṣe pẹ̀lú aburú arábẹ̀rẹ̀ sí ni anabi sallallahu alayhi wa sallam ó wo ọlọ́run ọba kórí bẹ́ẹ̀ nítorí ọlọ́run fẹ́ sọ fálákì àti nánsì kalẹ̀ tá a máa fi káàsà sí kò la ọlọ́run wa lò lára anabi kò débi wáyé o àṣàṣetáwì kò débi kánábì ọmọ màtọ́lọ́run ọba aláàfin ọmọ sọnù kùránì o àmọ́ ànábì ni fílẹ̀ rẹ̀ pé kì í kàn sẹ́wọ̀n falaki àti nasi wa sọ̀kalẹ̀ ara wa ya ànábì wa ní ẹ wá lọ síbi odò dariwan ẹ wá lọ lè mú àrìmálẹ̀ kan báyìí tí wọ́n rìmálẹ̀ wa wọ́n sì wá mú jáde wọ́n mú wá nígbà wọ́n mú dé wọ́n wá padà wádìí wọ́n wá rí i pé lùbẹ́ẹ̀dì ni ànábì ní wọ́n lùbẹ́ẹ̀dì wọ́n ló ṣe gbogbo aburú yìí oníbẹ̀rẹ̀ ni olóhùn lòún ṣe làwọn kan sọ fún ànábì pé eléyìí tó fẹ́ pa ọ̀ ẹni bá fẹ́ sàṣìní fẹ́ pa nínú ẹjẹ́ àpárá ànẹ́bì ni ẹ mọ́wàá ẹ̀fílẹ̀ síbi ọlọ́run ọba aláàtí yọmí lọ́wọ́ ah, wọ́n á fa ànìwò ànẹ́bì bá sàmójú kò fún ànẹ́bì ni ẹjẹ́ kọ́ máa lọ ẹjẹ́ máa bẹ́ẹ̀ màdínà ẹ̀fílẹ̀ ọlọ́run ti tóbi tó bá jẹ́ wọ́ọ̀dì sọ ọmọ tó ṣe àti jọ sọ ń tẹ̀lé ànẹ́bì náà ni pápánbárí rẹ̀ òun náà làwọn ọ̀tá tọ́jẹ́ pé wọ́n lé ànẹ́bì kúrò nílùú mọ́ká eléèrè wọn ni Abu Sufyan wọ́n fara ní ànẹ́bì wọ́n jẹ àwọn sàhábà níyà àwọn ìjọ ànábì wọ́n lẹ̀ wọ́n lóko wọ́n pè ní adab òpùrọ́ wọ́n ní sáàírù wọ́n ní ológun ni wọ́n ní sáàírù wọ́n ní olórin ni akọrin ni gbogbo ìdí ń sọ fún yìí ni orin ní kọ ọlọ́run ọ̀sán kankan lẹ̀ fún majinun wọ́n pè ń wèrè wọ́n á lè kó nílùú maka wọ́n tún tẹ̀lé lọ nígbà tí ń lọ ipe àwọn ọ̀pá kó tó dé madina nígbà náà bẹ̀ dé madina wọ́n tún tàtí maka wá jà nábì lógun ní bàdìrì ogun ohud láti maka ni wọ́n ti wá jagun ohud wọ́n pa àwọn sẹ́fẹ̀tù sàhábà nínú àwọn sàhábà ńláńlá nínú ogun yìí náà ni wọ́n ti ká nábì lẹ́yìn ọ̀kan wọ́n ní wọ́n dà nábì lọ́gbẹ́ lérí tọ́jẹ́ pé ojú rẹ̀ ń ṣẹ̀jẹ̀ gbogbo aburú tí wọ́n ṣe pátá yìí nígbà wá di lẹ́yìn ọdún kẹjọ tá nábì tó dé Madina ànábì náà wá wọ maka padà gbogbo àwọn tá a wí tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá yìí wọ́n ti dọ̀lẹ́ ànábì padì Abu Sufyan Abu wọ́n rèé Abu Sufyan ni mo ti gba Islam mo ti gba Islam anabi náà gba Islam nígbà tí gba Islam mo ti mójú kò fún ọ man dakhala bayta Abi Sufyan fahuwa amin lẹ́ni ẹni bá wọnú ilé rẹ̀ nínú àwọn ará Maka kò ti safe kò sí wàhálà kankan tí ọba bẹ́ẹ̀ bá wọnú Kaaba eh, nǹkan kan ò ní ṣe bẹ́ẹ̀ bá sì jòkó nílé rẹ̀ náà tí ò jáde nǹkan kan ò ní ṣe wọ́n lẹ́ni ìwà láti wájà ọlọ́run ti gbé mi lékè yìí nígbà náà Kaaba báyìí ọwọ́ ọ̀kan orí gbogbo àwọn àgbààgbà Quraysh àwọn àgbààgbà ńláńlá tí wọ́n lé ànábì kó àwọn alágbára àná ẹ̀yìn gbogbo àwọn olówó àná gbogbo àwọn ọ̀dọ́ àná tí wọ́n lé ànábì kó mọ́kà tí wọ́n fìyà jẹ tí wọ́n bá ànábì jagun gbogbo wọn wọn dẹ̀rí kodò ànábì wa wọlé ànábì wa dé kaaba ànábì wa sọ fún wọn yìí pé yá máa ṣẹlẹ̀ kúrẹ́ṣì ẹ̀yin kúrẹ́ṣì ẹ̀yin àgbààgbà kúrẹ́ṣì ẹ̀yin náà wà ní ilé ni máa dẹ̀dọ̀ nùnà ànẹ̀ fáìlì òbí kùn kílẹ̀ rò pé mo lè ṣe fún yín lé ẹ wú aburú tẹ̀sí fún mi kọlu akhun karim wọ́bùn akhin karim gbogbo àwọn àgbààgbà kùrẹ́ṣì wọ́n ti dọ̀lẹ́ àwọn olówó wọ́n ti dòlò sí gbogbo àwọn ọ̀dọ́ ara wọn wọ́n ti ń tẹ̀ wọ́n ti ń tẹ̀ pa wọ́n wá sọ fún ànábì pé a mọ̀ pé alápọ̀nlé ni ọ́ bàbá rẹ̀ náà alápọ̀nlé ni èèyàn dáadáa ni ọ́ ànábì ni ìdáhàbò fa tulaqa ànábì ni gbogbo yẹn máa lọ mọ̀yọ̀ndá yín mọ̀yọ̀ndá yín ànábì ògbẹ̀sán ànábì ògbẹ̀sán àní láàrin àwọn tó jọ ń kírun ní mọ́sálásí jọ àwọn mọ̀náfìkì tó jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí tí wọ́n darapọ̀ mọ́ àwọn jàmáà ní mọ́sálásí wọ́n sì wá lọ lè ṣe ìmọ̀ràn wọ́n lè ṣe mítìn lérí ànábì ipe tá ànábì wa ti ń bọ̀ láti Tabuk ẹ̀yìn ìlú làwọn ti pa wọ́n jọ ń kírun mọ́sálásí ní àwọn mọ̀náfìkì àwọn eléyìí ṣe sọ̀hábà wò mọ̀náfìkì ni wọ́n tó wọ́n ti wá dúró lẹ́yìn lẹ́yìn ìlú pé bá anábì bá ti ń bọ̀ àwọn ìlà wọn pa fúnra ara wọn ọlọ́run wá anábì anábì máa wọ́n sọ fún anábì pé àwọn tá a wíyì ti dúró síbi anábì náà lọ́run ti sọ fún mi anábì wá gbàgbọ́ mi ipa wọn padà wá ká anábì máa àwọn tá a wíyì náà wọ́n tún wá pàdé anábì mọ́sálásì àwọn mọ̀nàfíkì anábì wá ní ẹ̀fìn wọn lẹ̀ ẹ̀dí wọn máa ṣe tí wọ́n ń ṣe láyò tàhádàtò anna muhammad yaqtu asahaba bàbá ní káwa náà ká bá wọn jáǹsì àwọn ará Madina wọn máa gbé káàkiri pé kọ́dà nínú àwọn sàhábà rẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà ní tó ń bá jà ànábì ní fi wọ́n lẹ̀ wọ́n fẹ́ pa ànábì ọlọ́wọ́n fà ànábì lé wọn lọ́wọ́ ànábì sì jọ̀ ń dá wọn wọ́n sì tún wá mọ́sálásì ẹ̀yọ́ máa yá mi àmójúkò yìí ìwà dáadáa ni téèyàn máa fi ń kọ́ṣẹ́ ànábì sallallahu alaihi wasallam ìṣàmójúkò èyí ò ní tìmọ̀ pé èyí sèyàn yìí ìsàmójúkò fáwọn èèyàn kò ní túmọ̀ pé ọ̀gbọ́n ìsàmójúkò fáwọn èèyàn kìí ṣe pé ìyẹpẹrẹ ni anábì ni wọ́n máa zádọ́láwọ̀ abdul da'af illa izza ọlọ́run ọba àlá eh, kò ní fún ẹnìkan nínú àwọn tí wọ́n ṣàmójúkò ìfikọ́ ọlọ́run ọba àlá ò fún wọn níyì kó sọ wọ́n di abì láwùjọ tó bá ṣàmójúkò ó máa jẹ́ abì lọ́dọ̀ ọlọ́run ó máa jẹ́ abì lọ́dọ̀ àwọn èèyàn kọlọmọsà fi àmójúkò sínú ìwà wa kó jálẹ̀ kọ́sà nàbì muhammad wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.